رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين نبينا وحبيبنا وأسوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد معاشر المؤمنين السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún أجري wa ajẹ́rìí الله جري تانك allah كفي tààràn kúrò níbi aburú ayé aburú alkiyama ìjẹ́rìí ìjọ kan ṣoṣo ìjẹ́rìí olórí ẹ̀sìn ìjẹ́rìí tó ṣe pé òun náà ni í ṣe yàtọ̀ láàrin àwọn ẹni rí àtàwọn ẹni bí ìjẹ́rìí tá à ń pè ní ṣahádátà شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله èyí tó ṣe pé òun náà ni àkọ́kọ́ orígun Islam ìjẹ́rìí lẹ́yìn bá ti ń wí lẹ́nu ní gbogbo ìgbà kó máa rántí nǹkan tó kó sínú àṣàdù an la kò sí bí mùsùlùmí ó sì jí lójúmọ́ tí ò ní gbọ́ gbólóhùn yìí gbólóhùn yìí òun ní ta ẹlòmíì jì gbólóhùn yìí òun ní inú àwọn àkọ́kọ́ àkọ́kọ́ wí mùsùlùmí ó bá jí tó bá gbọ́ àdáyàn yẹ́sà wí nǹkan tí mo àdínà ń wí gbólóhùn yìí ìyẹn fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ òun náà là á fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìyẹn gbọ́dọ̀ jẹ́rìí kó rántí ìjọ kan ṣoṣo olúwa kó sì jẹ́rìí kó tún kàn án mọ́lẹ̀ ikú jùṣẹ́lá Muhammad ẹrú sin olúwa ní ṣe òjíṣẹ́ mi àbẹ̀ olúwa wọ́n ṣàfi oore ìjẹ́rì kó fi bá wa lò láyé àti lálùkìyàmọ́ àtọ̀rọ̀ àlékún ìkẹ́ ìjẹ́ fún ṣẹ́ńlá Muhammad àwọn aráalé àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo mùmínì òdodo àbẹ̀ olúwa mọ́sàkàwá náà kún àwọn mùmínì òdodo gẹ́gẹ́ bí àdéhùn wípé láwọn ìbánisọ̀rọ̀ wa fáwọn ìgbà díẹ̀ tó kù yìí a fẹ́ wa létí gẹ́gẹ́ bí ìpalẹ̀mọ́ di oṣù àwẹ̀ Ramadan níwọ̀n ba àwọn àsìkò ní òwúrọ̀ tí a fi máa ń bára wa sọ̀rọ̀ pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala níwọ̀n ba àsìkò tá a tún sọ láàárọ̀ yìí abẹ́ olúwa kọ́mọ́sá ló sábàbí dáadáa fún wa àtàwọn tá à ń gbọ́ àtàwọn tó ń bá wa sọ kọ́lọ́kọ́ ló ní sábàbí dáadáa ọlá ìpín méjì allah gẹ́gẹ́ bá a ṣe sọ ṣahru ramadan àwẹ̀ ramadan oṣù alápàlẹ jùlọ oṣù tó tóbi jùlọ àti pé àkéèsì níwọ̀nba lórí ọlá tí ń bẹ fún oṣù yìí fahuwa rukunun min arkani islami alkhams olúwa ó ṣe oṣù yìí ní òpó kan nínú àwọn òpó ẹ̀sìn márààrún ohun ilẹ̀ nínú ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá muhammad salawatullah wasalaamu alayhi anabi ní buniyali islamu ala wọn mọ islam wọn mọ lórí nǹkan márùn gẹ́gẹ́ bí ọmọ akẹ́kọ̀ọ́ èèyàn máa béèrè pé ta ló mọ̀ gbólóhùn tá ànábì wí ni búnìyà ẹ̀rí ó wá pẹ̀lú man lam yusamma fa'ilu búnìyà wọ́n mọ̀ ta ló wá mọ̀ ta ló mọ̀ tá ànábì bá fi sọ pé wọ́n gbé kalẹ̀ wọ́n mọ̀ wọ́n pa mí láṣẹ gbogbo àwọn gbólóhùn yìí tẹ́ bá ti rí nínú ọ̀rọ̀ ànábì kò sí ẹnìkankan tó máa kò sẹ́nìkankan tó pa á láṣẹ kì í sẹ́nìkankan tó fún un ní rò tó ju ta ní lọ Allah gbogbo irú àwọn gbólóhùn yìí bàbá ti rí nínú súnà wọn mọ Islam wọn pa mí láṣẹ omeritu tẹ́ bá ti rí àbí nùhítu ànábì ni wọ́n ṣe é léwọ̀ fún mi kò rújú lọ́dọ̀ àwọn onímọ̀ pànàbì bá ní wọ́n ṣe kinní kan kò sẹ́ni tí ó ṣe ta ló kú tó pànàbì láṣẹ ta ló ránṣẹ́ ta ló gbé dìde irú ọ̀rọ̀ báyìí bá ti wá wá nínú ṣẹ̀ríà omi ìtọ́ bá dé tó bá wá pẹ̀lú síra malam yusamma fa'iluha tọ́ ntafẹ́ lò oṣù ọlọ́wọ́ bá ní bóníyà wọ́n mọ islam àwọn òkú márùn kan bẹ tí wọ́n mọ islam lé lórí alákọ̀ọ́kọ́ òun shahadatu allahi laha ìlọlọ kí ẹ jẹ́rìí pé kò sí ọba kan àfọlùwà ẹ̀rí pé jẹ́rìí òun náà là ń fi bẹ̀rẹ̀ òun náà là pàkíyèsí sílẹ̀ kan òun náà ló lórí òun náà nípìlẹ̀ bẹ́ẹ̀ ò bá ní la ilaha illallah gbogbo yòókù nínú àwọn orígun yòókù kò lè jèrè ẹ̀ ẹni tí ò jẹ́ mùsùlùmí ẹni kà máa ń kírun lẹ́kọ̀ọ̀kan òun náà máa ń kírun fa aládùúgbò wa ni àti ní òun ọ̀gá tí gba ìsìláàmù nífa àmọ́ gbogbo ìrun yín náà lòun kí ń wé sí àsìkò ara ẹ̀ ni èyí tó jẹ́ pìlẹ̀ òun náà ni ṣahadatu alla ilaha illallah gbólóhùn yìí bá ṣe wí yìí kò jù báyìí náà lọ bẹ́rù ṣe wí náà ni èèyàn bá lóun gba ìsìláàmù lónìí nísìn akànnà tọpa àti nùntẹ́kọ̀ọ́hù nùlàkínùhù àwòṣìlẹ́nu náà ni tó bá ti wí báyìí kò sí pé áà pé ọjọ́ wo wá ni wọ́n ṣe sẹ̀rímọ́nì rẹ̀ wọ́n ṣe rárá ní ìṣẹ́jú àáyá bó bá ti gba ìsìláàmù ọgbà náà nù ṣahadatu aláhìláha ìlàlá wa ṣahadatu anna muhammada rasulullah ìjẹ́rìí òdodo méjèèjì ọ̀rọ̀ jẹ́rìí ìjẹ́rìí kí ni túmọ̀ rẹ̀ ṣahida ṣahada ṣahadatu aláhìláha kéèyàn jẹ́rìí ó wá ó ní ọ̀rọ̀ nu àmọ́ kò sí bá a ṣe lè jẹ́rìí kò sí bí yẹn ṣe lè jẹ́rìí àfi kó wí lórí lórí lórí ọ̀rọ̀ ẹnu òun ló fi jẹ́ pé kò sí yẹn ṣe lè jẹ́ tó wá ní à òun ti gbà ẹ mọ̀ rí òun ò ní wí gbólóhùn yìí jáde kò lè jẹ́ mùsùlùmí láéláé kárí kẹfìrí kan nísìnyí wọn ni à mo appreciate Islam wọn láì mo mọ̀ pọ́n ní nǹkan òun sì ti ṣetán wọn ni wí wí gbólóhùn yìí wọn ni kò nídìí ewu tún ní gbólóhùn àní mo ní mo ṣetán sẹ́yìn lẹ kọ́ mi ní àní òwì ẹgbàgbé ẹ wíwí nǹkan ni wọn fẹ́ wí àmọ́ òun ṣe láíláí kò lè jẹ́ mùsùlùmí kódà kó pé n ti ń sọ yẹn bẹ́ẹ̀ lórí láti inú hàtà yẹn ti kọ́ bí ṣahadàtẹ̀ yìí tí tó fi gbólóhùn yìí jáde tó fi jẹ́ pé gbólóhùn yìí kọ́ nínú tọ́ àwọn òrí inú ẹ̀ àwọn ọmọ inú ẹ ṣùgbọ́n bò làwọn ṣe mọ̀ pé mùsùlùmí ni òun ló dìgbà tó bá tó wí a pe àwọn àkíyèsí kan níjọ́ sígbà tá à ń sọ̀rọ̀ nípa àdáyìn wípé gbogbo gbólóhùn yìí èèyàn máa wí láwùí tún wí gẹ́gẹ́ bí mùsùlùmí ẹ bá gbọ́ àdáyìn ẹ bá rí i pé àsìkò kan bẹ ṣahadatu Allah ilaha illallah gbólóhùn yìí ó yẹ kó máa wá time to time lórí àhá mùsùlùmí báwo láti ṣe sọ̀dá èèyàn ṣe kìnní oṣù àṣàdù aláìlá yóò wí yóò wí níbi kìnní yóò wí níbi àtáyà àṣàdù aláìlá ilàlá wà àṣàdù anna muhammad abdullahi wà gbolo ti fẹ́ kìlọ̀ fẹ́ mú wá níjọsìn tí ṣáadà yóò ní sí bẹ́ẹ̀ ibi tí a ti lọ èèyàn rúṣin ọlọ́run ìpìlẹ̀ òun náà ni àṣàhádàtà ìjẹ́rìí méjèèjì ṣàhádàtù aláìlá ilàlá wà ṣàhádàtù anna muhammad rasulullah èèyàn bá ti wá wí lórí ahọ́n àwa ti gbà náà nu ọwọ́ kù tí ó jẹ́ kí sàádà rẹ̀ yóò jòdòdó òun á ní gbogbo àwọn orígun tó kù àtàwọn ẹ̀sìn tó kù iqamatu sala ìmọ̀ agbẹ́hùn dúró wákàtí márùn-ún a ah, eléyìí nǹkan ńlá o ẹ̀rí mùsùlùmí àpẹẹrẹ ló fi jẹ́ pé gbogbo iṣẹ́ ń fara ṣe tá à ń fẹnu ṣe tá à foríkèéríkèé ẹ̀ ṣe kò séyìí tó tẹ̀wọ̀n tó tó àsọ̀là irun ni òun ló lórí òun la síwájú òun nípìlẹ̀ òun ni a ní òun sì ní dánimà pé ṣé mùsùlùmí lélẹ́yìí ẹ bá sọ̀rọ̀ nípa òun ṣe ọlọ́run tànàbí bá fẹ́ wọnú tí máa ń jagun bọ̀ tó bá ní ìlú kan tún rè ẹjẹ́ àwò ǹjẹ́ wọ́n ti gbọ́ nípa Islam ṣé ká jálù wọn lẹ́nu ni ẹ ṣe sùúrù ẹ̀já wò sẹ́gbọ́ àṣehádù aláhìláha ilàlá sẹ́gbọ́ aláhu akọ̀wárù aláhu akọ̀wárù ìkọ́mọ̀tò sọ̀la òun là fi mọ̀ lù kan ní mọ́sálásí dáhùn náà wọn kọ́ kí ni jẹ́ bẹ́ẹ̀ kó sínú ìlú yìí a sì mọ̀ pé ìlú yẹn kọ́dà kẹrí mùsùlùmí ń bẹ ìlú ni àmọ́ kẹ́ẹ̀dẹ́nu ìlú kẹ́ẹ̀rá pẹ̀rẹ̀ ẹ̀sìn kẹ́ẹ̀rá àwọn mùsùlùmí ń rí wípé ìlú yìí ìlú mùsùlùmí ni kí làwọn fi mọ́sálásí ṣe torí kí náà fi kọ́ torí kí lọ́lọ́wọ́n bá fi ní fi buyutin azina Allah an turfa wa yuzkara fiha ismu lẹ́yìn eléyìí iqamatu sọ̀la gbogbo náà ni àkíyèsí máa ń wá ọ̀ṣẹ̀ wá kan ìtàwù zaka zaka yíyọ orígun ẹlẹ́kẹta ìbádàtú màlíyàtú mahdha nítorí ọ̀n bá bóyá lárírìkì tó sì ti wọ́ tó ti wọ́ tí èèyàn yọ zaka ń bẹ̀ òun náà ní ọ̀rọ̀ ti zaka owó ní dúkìá ní ó lè jẹ́ nǹkan ọ̀sìn ó lè jẹ́ nǹkan ọ̀gbìn ó sì lè jẹ́ bísínẹ́sì tí èèyàn ń ṣe ó lè jẹ́ gold ó lè jẹ́ silver àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin ó tún kọ́ àwọn nǹkan tá a ní lè dé gbogbo àdúgbò rẹ̀ àríkáàlì èèyàn kan wà lẹ̀ nísìnyí ọ̀nà ń gbẹ́lẹ̀ gbẹ́bọ̀ wò ọba àdìgún náà ka kínní kan ẹ bá wo láìlọ́nù yìí ọba di ọ̀rọ̀ ńláńlá tí wọ́n lọ fi síbẹ̀ wọn làwọn kan lórí àwọn kan lọ́ mọ́ ẹnìkan lórí kínní yìí má bẹ́ẹ̀ ọba di nǹkan pé ẹ ẹ wo góòdì ká kó pamọ́ ó sì ọ̀rọ̀ yẹn yọ yọ zàkà ẹ̀ bó o ní ọ̀yọ́ eléyìí ń àlàyé ìfọ́síwẹ́ ni àbí àwọn tí ń wa gold ẹ̀rí gold digger ní wọ́n ti máa ń pè wọ́n tẹ́ pé àwọn ìyẹn àbí àwọn tí wọ́n ń wa epo wọ́n ń wa epo àbáwọn tó ń wa èédú tó ṣàjẹ́ pé nǹkan kan wà nílẹ̀ ni àwọn eléyìí náà zaka wọnú ẹ̀ bó o láwa yọ ìfọ̀síwẹ́wẹ́ òun náà ọ̀rọ̀ zaka kì í sọ̀rọ̀ eré òun ló tẹ̀lé òun ló fi jẹ́ pé kanat maqrunatan bis-salah gbogbo bàbá yẹn máa gbọ́ wà kì í mú sọ́lá ta kí ni máa ń tẹ̀lé wà á tó zaka tẹ́ bá ti rí alladhina yuqimuna salata kí ni máa ń tẹ̀lé wa yutuna zaka ìwà papọ̀ ni ọ̀rọ̀ zaka yìí sọ̀rọ̀ èrè o tába ti yọwọ́ ọ̀run kú zaka ló tún kàn ẹsẹ̀ wa kan orígun ẹlẹ́ẹ̀kẹrin tá ní siyamu ramadan siyamu ramadan orígun ńláńlá ni nínú àwọn orígun márààrún tá a mọ̀ sí arkanul islam tó tí wọ́n ní jẹ́ siyam òun náà ni àníyàn ẹ̀mí òdodo téèyàn nílẹ̀mí ìgbà kó wá pa ẹnu mọ́ jíjẹ mímu àti gbogbo tó lè bà wẹ̀ jẹ́ ọ̀rọ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ kí làwọn tí bà wẹ̀ jẹ́ mufsidatu asúbáwò kí ni tí bà wẹ̀ jẹ́ kí sì ni ọ̀bà wẹ̀ jẹ́ àìmọye tẹ́lẹ̀ mi ọmọ béèrè pé à ẹ dákun òun òun òun lo toothpaste ó wá sẹ́kù lẹ́nu òun màtó òun wá gbé mi ṣùgbọ́n eléyìí ọ̀rọ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ inṣàlá ẹlòmíì lòun pákó kókó kíkorò yẹn wá tẹ̀sí òun sì bẹ́ẹ̀ òun wá gbé ni ẹlòmíì ní kẹlẹ́mbẹ́ òun fẹ́ tú kọ́ wá wá ọ̀nà fún náà lọ́ọ́ há sí kò wá ta kò ṣe kí ni òun wà gbé mi ni o kí ni ìdájọ́ ẹ̀ ọ̀dà kí ni ìdájọ́ èyí tó ṣe pé ó ti ó ti ó ti pọ̀ wá síta ó ti wà lórí ahọ́n ìṣẹ̀dùkú tú dànù ni bá ń fẹnu po kẹlẹ̀mbẹ̀ yìí tó ń fẹnu po ọba gbé ọba sùn sọ́hùn irú eléyìí àti ogun tó jọ bẹ́ẹ̀ ọ̀dọ̀ ẹni tó jẹun tó gbàgbé lọ ń kọ́ òun kò kò rántí mọ́ ó ti mọ́ ẹ láà ní bá ń jẹun ọ̀dọ̀ èyíhùn èyíhùn tún bẹ ẹni tó rí yẹn ti ń jẹun lọ́sàn mùsùlùmí sì ni ìjọ sọ̀rọ̀ àyàn kan rán létí àwọn kí ló ń ṣe ọ̀ ń jẹun àbí kò ń kàn wọ́n pé ṣáàjì ń jẹ́ yóò bá ń bá opportunity ǹjẹ́ ó sọ̀rọ̀ àyàn kan rán létí ó ṣe é ṣe kí gbogbo àkéèsí ọwá tàbá débi ìtì ń bá àwẹ̀ jẹ́ àti ìran tàtúnpè ní kàfàrà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ níwọ̀n bá ní sókè àti mọ bóòlà palẹ̀mọ́dé oṣù àwẹ̀ Ramadan ẹlẹ́ẹ̀kejì tá a kà mọ́ sí lónìí ká mọ ìpìlẹ̀ tí ó ṣìyàmù Ramadan tó kó ní gbèsè ayé mùsùlùmí ọlọ́run bá ní shahru Ramadan alladhi unzila fihil Qur'an. هدى للناس وبينات من الهدى والفرقان ọlọ́wọ́n bá dárúkọ sún àyà ẹ oṣù yìí ó wí ní pàyànpàyàn nínú alukur'an òun sì lórígun kan nínú àwọn orígun ẹ̀sìn márààrún bákan náà a pè àkíyèsí bóyá ká sọ yóò di òwúrọ̀ ọ̀la bí ìdìnnìlá bima yẹtubutu ashurur wasiyam li Ramadan bó o la ṣe fẹ́ mọ̀ pé ká bẹ̀rẹ̀ oṣù àwẹ̀ Ramadan fi mithli hadha al-waqt ẹ̀rí tí Ramadan bá ń ti ń bọ̀ báyìí yakthuru al-mushawwishun àwọn tí wọ́n dàlúrú dàlúrú dàlúrú wọ́n bẹ ẹ máa gbọ́ ó bí wọn oṣù ọgbọ́dọ̀ jáde gbogbo ọ̀gbìnì kan tí wọ́n bá jáde ó dijọ́ ẹ máa gbọ́ kí àwọn kan bẹ bẹ́ẹ̀ àsìkò wọn rè dàlúrú dàlúrú dàlúrú dàlúrú dẹ̀sìnrú dẹ̀sìnrú ọ̀ ń ṣọ́ pé kìnnìkan ẹ ẹ n ò lè róṣù n ò lè rí ẹ má ṣe rí irọ́ náà rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí leléyìí ní ṣe pẹ̀lú ẹ̀sìn tó ń ṣẹlá Muhammadu muwa ẹni tó ṣe kọ́lọ́hún ọba ò mú kó lórílẹ̀ àfi kó sọ àyà kalẹ̀ pé al-yawm lónìí akmaltu lakum dinakum mo ti pé ẹ̀sìn yín fún yín wa atmamtu alaykum ni'mati mo ti parí ìdẹ̀ra mi lé yín lórí wa raditu lakumul islama dina mo sì yọ́nú sí ìsìláàmù fún yín lẹ́sìn ẹ̀sìn tọ́lọ́wọ́n bá lóun ti parí òun ti òun pé ìdẹ̀ra òun ti tún yọ́nú sí i ìjọ tún nídìí ká máa wò pé a ọ̀rọ̀ ẹ̀ pé kínní oṣù ọlọ́wọ́n wa ń lọ ìjọsìn wa mọ́ ẹ máa wá ẹ máa calculate ẹ máa ànábì ní nahnu qawmun ummi nahnu ummatun ummiyya la nahsib ìjọ anabi ní àlùmọ̀ yìí nítọ́ ẹ àìsè omeyià ní àlékọ́ àlékà ẹ anabi ń rí fa sí nubuwa rẹ̀ salawatullahi wa salamu alayhi ó ní aṣáharu hakadha hakadha hakadha oṣù twenty nine ni o twenty nine bẹ́ẹ̀ bá ti wá rí ìlétẹ́ṣù ẹ̀ mà kó ṣù mí bẹ̀rẹ̀ ni bàtọ́ wa dọ̀rọ̀ ti Ramadan ẹ wo bí àtàkùn sẹ́lá Muhammad fa ingó bí aleikum tí nǹkan kurukuru bá tó bá sẹ́tìn ẹ má padà síbi ìsáàbì ànábì ní fa akimilu iddata Sha'ban kò sí nǹkan kan ìsáàbì kọ́ ìwòràwọ̀ kọ́ ẹ pé Sha'ban yẹn kò pé wọ́n ní láì lẹ́hàmdì ìlú tá a wà ó lé tó nínú àánú ọlọ́run kì ṣe kan náà àwọn kan ti ṣègbìyànjú àmọ́ lóòrùn tòní tọ́ràn láti bí tó kéré sí bí ogún ọdún sẹ́yìn pẹ̀lú aláṣẹ mùsùlùmí sultan ní Sokoto tí wọ́n ń ṣiṣẹ́ tán ṣègbìyànjú léyìí tó hàn gbogbo àgbé àyè àyè ẹ̀rí ọ̀dà àmọ́ àtẹ̀síwájú bímọ ayé túbútú àṣùyà kí la fi bẹ̀rẹ̀ Ramadan eléyìí ni a pè àkíyèsí ẹlòmíín bẹ nísìnyí ó ti ní àwọn afáàtiwò ètí sọ pé ṣé wùwẹ́ ìsọ ó ti níjọ́ táwa bẹ̀rẹ̀ àwọn kan bẹ alimufarito àwọn kan bẹ alimufurito àwọn aláṣejù ń bẹ aláṣetò ń bẹ ẹlòmíín yóò ní à owó ẹ bá jẹ ẹ bá ti di pé wọ́n sọ pé wọ́n rí wọn rí wọn rí wọn rí ní ẹ ti bẹ̀rẹ̀ tèmi ẹrí ẹrí o èmi kò ti bẹ̀rẹ̀ àwọn kan bẹ bẹ́ẹ̀ àwọn kan bẹ ṣéwù ni ṣéwù mi sọ pé àwọn àfa àwọn ìjọ pé àwọn míì yìí lé sáwọn ilé gíní ti bẹ̀rẹ̀ mbẹ́ òun ó ti nílé kan pàtó tán sọ́dọ̀ ṣá yà àbùdù náà òun náà gbé síwájú báyìí òun là nábì wọn nínú ẹ̀yìn náà hàdà gbòòrò ti wá báyìí tànàbì ní súnmù lèrò ìyàtì wà á lèrò ìyàtì fa in ghumma lóru ju ó ṣeéṣe fa akmilu iddata أما tẹ̀síwájú لوري ألاي بإذن الله والله تعالى على وعلم اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان اللهم بلغنا رمضان وعنا على صيامه وقيامه وعلى الوجه الذي يرضيك يا رب العالمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة